táwọn ènìyàn wọn fi wọn wọn dárin anabi nuhu la kọ́kọ́ anabi ibrahim ó tẹ̀lé anabi musa ó tẹ̀lé anabi isa ó tẹ̀lé anabi wa muhammad sallallahu alaihi wa sallam. bánabi nuhu ṣe sọ fún wa yìí àwọn anabi ọlọ́run sì nìyí wọn èyí sábà á olówó wọn èyí sì ńlá àwọn tó wá jẹ èèyàn ńlá wọn wá pe àwọn èèyàn jọ pé ẹsẹ ẹgbọn náà tọ́lọ̀ wọn bá rán èèyàn lágbájá ń bẹ́ńlẹ̀ sẹ́ni tẹ́ máa tẹ̀lé nì ó ti yá wèrè náà wọ́n gbá ti ànábì nù wọ́n lù ú wọ́n fìyà jẹ bó bá ń sọ̀rọ̀ wọn á jẹ níyà ìyàwó ànábì nù náà ó náà tún lọ ń kún àwọn èèyàn yìí lọ́wọ́ yóò ní orí rẹ̀ síbò ló ń bá gbé orí rẹ̀ ti yí orí rẹ̀ ti yí kò gbádùn ìgbà tí ìbìnrin ọlọ́run fẹ́ dé ọlọ́run bá wá ní kánọ́bí nóòrò kó lọ máa pa ọkọ̀ omi. Wọ́n fi sọ́dọ̀ àìní lọ. Àlẹ́bí nóòrò ọlọ́run wá ní ọlọ́mọ ọlọ́run ọkọ̀ ojú omi àwọn àlẹ́bí ọlọ́run èébì ọlọ́run lóòrè tó lè mọ̀ kọ́sẹ̀ kápẹ́ǹtì onísọ̀bẹ̀ nítorí wọn bá ti ní kó lọ sí wọn lọ máa sí torí pé ọlọ́run tó ní kó sí yẹn yóò fi mọ̀ wọ́n ọlọ́run wá ní kó lọ máa kan ọkọ̀ ju omi jama kìí ṣe kenú ẹ̀wù bọ́kọ̀ ju omi yóò ṣe tó sí òkú ọ̀pọ̀lọpọ̀ àwọn àtàwọn ẹranko ńláńlá oní ó lọ gígì oní ó là kò sí sọ́ọ̀mẹ̀lì kò sí kò sí ayùn lérí pé mo fẹ́ kí ayé ó là ẹ̀wù wàhálà ó tún àwọn tó tó wá ń ṣe wàhálà lórí rẹ̀ yẹn wá tún wá tún sí àwa tutọ́ sí lára yóò sì dọ̀kọ̀ pé ẹgbọ́ tèmi ìparun ọlọ́ọ̀wá lẹ́kọ̀ọ́ lẹ́tà sí kẹ́ ẹ má bà á parun alẹ́ tí mo ṣe alọ́ gbó alọ́ gégi ẹ wá ojú wo ọkọ̀ ojú omi tí ọlọ́run ní kánábì náà wọ́ lọ kókó kàn tí ó gba ọgọ́rùn èèyàn tí ó gba ràkúnmí tí ó gba màálù tí ó gba ẹ̀dá tó pọ̀ ẹ wo bí ó ṣe tó anabi nu wa bẹ̀rẹ̀ ó bẹ̀rẹ̀ sí ní nǹkan sábà tún kọjá ọ̀nà ìgbà wo lọ́wọ́ yìí di kápẹ́ńtà àwọn yóò nígbà ìdánabi ọlọ́wọ́ pé mọ́nu nígbà tí òpè mọ́ ó tún mú sẹ́ ẹ̀ ta ni fún òun ni òun èyí ṣe kápẹ́ńtà àṣẹ látọ̀dọ̀ ọlọ́run tó bẹ́ẹ̀ sọ ọlọ́run ọlá orí gbogbo ìgbà táwọn èèyàn àwọn tí wọ́n rí dájẹ́ tábà ti kọjá lẹ́gbẹ̀ẹ́ sáfìrò omi ní wò wọ́n fi ṣe yẹ̀yẹ́. bọ́ọ̀lù ẹ̀ẹ́dẹ̀sọ̀kọ̀ omi náà. aláàbí wo wọ́n sọ fún agbẹ́dẹ bá fi mí ṣe yẹ̀yẹ́ lẹ́mìí. fa iná lọ́sọ̀kọ̀ omi tó ń kẹ̀lẹ́ ẹ̀ẹ́dẹ̀sọ̀kọ̀ omi. láti akẹ́kọ̀ọ́ tèmi ìrẹ́ bá fi mí ṣe yẹ̀yẹ́ lẹ́mìí mò ń èyí tó pe yín ni kẹ́ tèmi ànábìínú ọba ń kan ọkọ̀ omi. Ọ̀sáwọ́fẹ́ ẹ̀ta ìlànà ìgbà tó kọ ọkọ̀ ojú omi yìí tán. Ọlọ́run bá wá rẹ̀ núrò àsìkò tó pèmí ọlọ́run bá fẹ́ bínú táwọn èèyàn rẹ̀ tún lọ sọ fún wọn fún wọn pé ká fi ẹbọ sílẹ̀. Ìdí nìyẹn tó fi jẹ́ pé ẹni tó bá mọ ọlọ́run ẹ̀wọ́ á báyàn tíjọba bá ń sẹlẹ̀bírèsì ẹbọ tí wọ́n bá sọ wípé ìṣẹ̀bọ mọ́ tí wọ́n ní art and culture ni tí wọ́n ní ìyẹn ló àtúntà wọn tourist wọ́n máa wá àwọn òòṣà bàbá ńlá wa wọ́n tún wá ń kí káàkiri wọ́n tún pọnlé ẹbọ ní. ní táwọn ànábì ní ìjọ ànábì ní ìṣe tọ́lọ̀ wọn bá fi pa wọ́n rẹ́. ìgbàdá sì kọ́ wá tó. àtà ìdájà àmúrùlọ́. àwọn bá ní bàtà sì kó tó ta fẹ́ pa wọ́n rẹ́ ọlọ́wọ́ bá wá ní ẹ̀yà ànábì ní ìṣe rọ́kọ̀ yẹn gbogbo ẹni tó bá ti gba àwọn èèyàn tó gbá tinú péréte náà ni wọ́n wọlé ìyàwó ànábì kò tiẹ̀ ọmọ tó bí kò gbá tiẹ̀ ẹwà dáwò ọmọ tí mú àbí fún ara ẹ̀ kò gbá tiẹ̀ gẹ́gẹ́ bí bàbá gẹ́gẹ́ bí bàbá ìfẹ́ bàbá tó mọ ó gbé ànábì ó ní kọ́láya ẹ́. wọ̀kọ́ọ̀lá arábìnrin wa ń sọ nígbà tó gbogbo ẹ̀ gbogbo ẹ̀ ń wọlé ọmọ rẹ̀ wá wọlé irikẹ́rùlẹ̀ irikẹ́rù máa sí máa bí sàrànà irikẹ́rùlẹ̀ ẹ̀lẹ́ ọmọ mi wọ́n náà wọlé ọkùnrin bí náà wọ́n tẹ̀lé bí máa gbélé wàdá lóhùn ọ̀bà fẹ́kẹ̀rẹ̀ ọ̀bì ìgbàbílẹ̀ mi lẹ́ ahàlì wa iná wàhálà kẹlẹ̀ hàlù wa ẹ̀ẹ́ta. ìdílé mẹ́rin ìdílé bàbá tó ma wàká nàfi máa zòlé ọmọ yẹn wá ń bẹ níbi tó ta kété síbà bẹ́ẹ̀ àìsí màkánì mùsáàd màkánì bàáyìn òun dúró lọ́ọ̀kan bàbá rẹ̀ wọ́n pé ọmọ mi máa bọ̀. yàbọ̀ yàrá yàrá máa ní. ọmọ mi wá wọ ọmọ ọkọ̀ yìí náà. wọ́n lásàkó máa ń kàfẹ́rẹ́ papọ̀ pẹ̀lú àwọn tí wọ́n kọtọ lọ́hùn èmi bàbá rẹ̀ àmọ́bí ọlọ́run ni mo jẹ́ ìyá rẹ̀ ti kú bá ọlọ́mọdé á fi àwọ̀ fẹ́ kí àwọ̀ bá ti ń sọ fọ́mọ ọmọ tó wà ní kejì tù pé láàrin iwájú ṣé wọn náà ti ń gbá díẹ̀ díẹ̀ báyìí sórí pé mi ni mo fún ọ tèmi mo fún ọ lówó oúnjẹ lọ sukùl báyìí olórí ibu bàbá rẹ̀ ó ti fún alówó ní ìṣòro tó sùn ká kí ni mo pè é olórí ibu bàbá tó bí ọlọ́mọ olórí ibu ni o kọ̀sáwó skul rẹ o kọ̀sáwó skul rẹ ilé ní nkọ́ o olórí ibu ni o yóò máa gbé sọ́mọ ẹlẹ́nu láti kékeré nígbà ọmọ yẹn náà bá wá ń dàgbà yóò mọ irú bàbá rẹ sẹ́ni ibú ẹ̀yin obìnrin yẹn ṣọ́ra kódà tóbi àyèdè ń jẹ láàrin wa àtọkọ rẹ mọ́kànlélọ́mọ sí bàbá ẹ̀ torí pé ọmọ yẹn rẹ̀ sórí ibú nìyẹn ìwọ bàbáná ìwọ àti ìyàwó rẹ èdè àìyedè lè ṣẹlẹ̀ lẹ́yìn láàrin ní mọ́kànlá ọmọ sí yẹ ẹ̀ torí pé ẹ̀yin lẹ́ mọ wàhálà àtàrin ọmọ òní bàbá sí bẹ́ẹ̀ sì ni ọmọ òní yá mi ọmọ ànábì náà gbọ́ gbọ́ ntí bàbá rẹ̀ sọ pé wàhálà àtàkùn náà ṣe wà pẹ̀lú àwọn aláìsàn. wọ́n yára pa àwọn aláìsàn gbọ́. قال سآوي إلى جبل يحسنني من الماء Ipe n tó sẹ́lẹ̀ mo gbọ́, òbí ọ̀sọ́gbòjò fẹ́ rọ̀ ní àbí. Èmi ọmọ rẹ̀, ibi tí ń lọ dúró sí orí àpáta ni màá lọ ojú àpáta yẹn asúnmọ nínú ẹlẹmọ ojú olè débẹ̀ àpáta yẹn ni ó dáàbò kò ní bóṣù rẹ kí ẹ̀kún omi ó pọ̀ tó ẹ̀yin ẹ máa lọ ẹnu ọkọ̀ ìbẹ̀lẹ̀ ló lọ dúró sí Yorùbá ní ajá tí ó sọnù kò ní gbọ́fẹ̀rẹ̀ kí ni bàbá rẹ wá sọ. ó lára àtìmọ́lẹ̀ ọmọ mi ní amọ̀ ìlà ìlànà wọn. arábìnrin wa rẹ̀ ọmọ láàtìmà lẹ́yìn ìbínú ọlọ́fẹ́ sọ̀kalẹ̀ kò sí ẹnìkan tó lè láì. nílẹ̀ amúrí láàbí ìlàkà tó lè dààyàn níbi àṣẹ ọlọ́run níbi tọ́lọ́run bá bẹ́ẹ̀ sí yìí àti kí wọ́n wọnú ọkọ̀ yìí. ìlà ẹ̀ máa ń rọ̀ ṣe àtẹ̀tọ́lọ́run bá bẹ́ẹ̀ kẹ́ kí wọ́n wọnú ọkọ̀ yìí ẹni tí ò bá ti wọ́n ọkọ̀ yìí kò lè là. wàhálà báyìí náà ò máa ń mọ ojú ìfàkà lọ́lẹ̀ lẹ́yìn ogún ọkùnrin. pánálì kò lè sọ yẹn tán àwọn wọnú ọkọ̀ bá ṣe wọnú ọkọ̀ wàhálà báyìí ò máa ń mọ àlìmọ́ọ́jù ìgbì ìgbì omi òun ni wíìfù tómi bá ń sàn omi ń sàn lásán ó lè gbìyàn lọ ìgbé omi yóò máa jù yẹn ní bẹ́ẹ̀ bá lọ òkun èyí tí ń ṣe òkun yẹn onímọ̀ọ́jú ìgbà tó lọ́wọ́ fẹ́ẹ́ ròyìn mọ́ọ́jú yẹn ọlọ́ni wéèfù yẹn bí àpáta bẹ́ẹ̀ ló ṣe rí ṣe mọ̀ wípé wéèfù tèkó yẹn tí bá ń ṣe gbùgbùgbùbọ̀ ẹ bá tó yọ kọ̀kọ́dá lórí ẹ̀ yóò dúró abẹ́rẹ́ tí ìjọ yẹn bó bá bọ́ọ̀lù orí ọ̀fọ̀ dànù kì ìgbà tó lọ wọn bò yìí ló fi ẹ eh, kàlìjìbáàlì ó ṣe ní jámù abẹ́kù ọmọ ànábì ní olóhùn ó lọ kápamọ́ yà ẹ́ eh, àáwì ìlà jábàlì òun ti jábàlì ìlà jábàlì àṣìlẹ́lì ìlànà ìlà. kápamọ́ ti di àpáta ọlọ́ọ̀ni àmì ìgbì omi ẹ̀gàn lásán ó ju àpáta lọ mo lè yàn ṣe fẹ́ là ń bẹ̀. ìgbà táwọn ẹbí mi wá ń pẹ́ fún ọkẹ́ ọlọ́run ọmọ mi ọlọ́run nídákẹ́ kì í sọmẹ ẹ wò gàjà mọ́. ó ní ìrẹ́ ọmọ mi iná bí mi nà àhàlí. wọn ẹ dẹnu ọgbà ó bàbá náà ọ̀bí. alábìlú ọgbà tó wá ní ọmọ rẹ omi ti gbé ìjẹ́ bàbá wa gbé àlẹ́ bí ní ẹ̀rọ ọlọ́wọ́ bá mi. Iná bẹ́ẹ̀ ni ilẹ̀ ahẹ́lì. Ọ̀kan nú àwọn ará ilé mi lómi gbé lọ yìí ọmọ mi ni. Wà iná wá dẹ́ka lọ́pọ̀. Kò sí tí mo lè sọ ìrẹ́ ọlọ́run tó bá òun rẹ̀ òdodo ni o sọ pé ó sì bẹ́ẹ̀ tẹ́lẹ̀. Wà Olú ọlọ́run bá fẹ́ ṣe o parí ẹ̀. Sàánú mi ọmọ mi lómi gbé lọ yìí. ọlọ́run rẹ̀ nù. Iná òun láìsẹ̀ ilẹ̀ àhà bẹ́ẹ̀. ọlọ́run ní ìrọ̀ ìwọ ló rò pọ́ máa rẹ́ ní ìtọ́ máa rẹ̀. ìnáwó àmàlọ́ lọ́wọ́ ìrùn sọ́ọ́lé. ọlọ́run ọba ní iṣẹ́ kíṣẹ́ ni ọmọkọ́mọ ni amálù nìjẹ́rù sọ́ọ́lé iṣẹ́ ni re. a gbọ́dọ̀ kíkan ìwọ ànábì náà ó ká gbọ́dọ̀ rẹ wáyé ni ọlọ́run kó sọ wá mẹ́ wa. bala tẹ̀sán alimẹ́lá ìfẹ́lẹ́sẹ̀ bí yìí rìn. ọlọ́run ní ìrọ̀ ànábì náà ń tó ọ̀bá mọ̀ ya dákẹ́ ẹnu ẹ mọ́tì mi lérè. wọ́n sọ pọ́ máa rẹ̀ ìwọ lóru bẹ́ ẹnu alátẹ̀sà ìmá lẹ́sà ọhụrụ. ẹ̀lú. alátẹ̀sà ìmá lẹ́sà ẹ̀lú. awa n'i ma nípa tí ò ọ ìwọ níbo ló ti lọ́wọ́ bá tó láàrẹ́ náà ló ti ránṣẹ́. ṣùgbọ́n lọ́wọ́ ní ó kàgbọ̀dọ̀ rẹ wáyé ní látara àti àwọn ó kó gbogbo àwọn èèyàn wọlé ọmọ tẹ ò síbẹ̀ ìyàwó rẹ̀ ò síbẹ̀ kí ló sì fà á ní wípé ọmọ àtìyàwó wọ́n gbàbọ̀dẹ̀ wọ́n lọ fún àwọn aláìgbàgbọ́ lọ́wọ́ wọn lánàá bìnrin wọn ló ti yà wèrè pálálì jẹ̀mú ni ló kì í sànàbí ọlọ́run ìgbà tí ìgbìmọ̀ ọlọ́run ọba dé ọlọ́run ní pàkàgbàbó lápàdà tí wọ́n yà dá ń túbọ̀. pàkàgbàbó ọlọ́run ọba ni wọ́n pe ànẹ́bí inú wọn ní wọ́n ló ń pa. Ọlọ́run ọba ní fa àìjẹ́ iná omi yẹn dè lágbára tó ń jẹ́ náà, omi tí ń sun láti inú ilẹ̀ tó jò tó ń rọ̀ láti sánmà. Àìjẹ́ iná o, ala ànábi Núhù níjọ náà wà lẹ́nu. Àti gbogbo àwọn tí wọ́n gba ti Núhù tí wọ́n wọnú ọkọ̀ ojú omi níjọ náà. الذين كذبوا بآياتنا Àwọn tí wọ́n kọ̀tọ̀ lọ́wọ́ tí wọ́n pọ̀rọ̀ lọ́wọ́ bá ní ọgbọ́n wọn láti sínú omi wọ́n parẹ́ síbẹ̀. Kí ni ìdí tọ́lọ̀ ń fi jẹ́ káwọn kan là káwọn kan parẹ́ àwọn tó parẹ́ yẹn wọ́n yà láìgbọ́ra ni. Pẹ̀lú pọ́lọ̀ ẹ̀wù yẹ ọdún Tinubu fi ń kìlọ̀ tó fi ń sọ ọ̀rọ̀ yẹn. إنهم كانوا قوما عمين Ọlọ́run bá ní ọlọ́dún wọ́n jẹ́ ìjọ àwọn tó tó hàn sí wọn, wọ́n ṣàìgbàgbọ́ nú ẹ̀ wọ́n ya aláìgbọ́ràn ìdí nìyẹn tó lọ́wọ́ bá fi bínú sí wọn ọlọ́wọ́ bá mú àpẹẹrẹ yìí wá fún wa lórí àwọn kan tó ti wáyé ṣáájú wa tí wọ́n kọ́ tọ́lọ́ nítorí wọn bá ṣe fún wa nìyẹn ṣùgbọ́n anábìwá Muhammad sallallahu alaihi wasallam anábì bẹ̀rẹ̀ lọ́npẹ̀rẹ̀ ọlọ́n gbogbo táwọn èèyàn bá rí fún wọn ṣe mọ́ pa rẹ́ mọ́. sallallahu alaihi wasallam gbàtà nabi, kúndé kùsì tó ní kálukú yóò ṣe ọlọ ànábì ní ọlọ́run sọ̀rọ̀ jọgbó yàrá kìyàmà. torípé àwọn tọ́lọ̀ ọba parẹ́ yẹn méjì ìyá tí wọ́n jì bí wọ́n ṣe parẹ́ yẹn wọ́n ti lọ jìyà sọ̀rọ̀ jọgbó yàrá kìyàmà. tó kì í ṣe àánú ànábì àdúrà tánábì ṣe ni tọ́lọ́wọ́ bá sì fọwọ́ sí bóyá jẹnẹrẹsẹ̀ yìí ò bá dìde parẹ́ torí pé n táwọn èèyàn yẹn ṣe nígbà yẹn tọ́lọ́wọ́ fi pa wọ́n rẹ́ àti ṣe irú ẹ̀ àti ṣe ojú bẹ́ẹ̀ ṣùgbọ́n bọ́ ni wọ́n ṣe àṣẹbọ́ sí ìjọba gan tún náwó sí ayé tún náwó sí ẹlọ Brazil àwọn gbé ẹbọ lárugẹ Buhari gbogbo àwọn èrè tẹ láti wáṣì nọ́mbàdé Brazil náà tààzí gbogbo èrè òta àwọn ń fowó tí wọ́n rà tó bá yẹ pé ọlọ́wọ́ bá sì fẹ́ bá wa lò sí ti tẹ́lẹ̀ gbogbo àwọn èèyàn bá ti parẹ́ ìkódìjọ kọkùnrin àtọkùnrin kọmọ fẹ́ra wọn kọmọ bára wọn láṣepọ̀ ìyẹn ní ìjọ ànábì nù ìyẹn ni wọ́n ṣe tọwọn bá fi pa wọn rẹ́ lẹni Amẹ́ríkà ń bá a lọ pé ká legalize ẹ gbogbo ayé wọ́n ń pè káàkiri l'Amẹ́ríkà ọ̀pọ̀lọpọ̀ state níbẹ̀ wọ́n ti legalize náà ti legalize rẹ̀ wọ́n pè ní homosexualism wọ́n ń pè ní wọ́n ní same sex marriage same sex marriage Like what wọ́n fi sọ tí ò ní ju ẹsẹ̀ wípé àwọn èèyàn kan náà ọkùnrin àtọkùnrin kan ti fẹ́ra wọn tó bá sì ti wọnú òfin jàmá kò sẹ́ni tí ó sọ pé aburú ni ní South Africa kódà wọ́n tún so yìí ọkùnrin àtọkùnrin ọkùnrin àtọkùnrin papọ̀ ní ṣọ́ọ̀ṣì wọ́n ṣe nínú mọ́sálásí kan náà ní South Africa ọkùnrin àtọkùnrin wọ́n so yìí kí wọ́n papọ̀ àwọn tí wọ́n nífẹ̀ẹ́ sí wọ́n sì fún mọ́tàlásì yẹn náà ǹgbẹ́ eléyìí ò lè jẹ́ mọ́tàlásì ọlọ́ wọ́n sún náà Taiwan àwọn náà ṣẹ̀ṣẹ̀ dábàá àwọn náà ti lẹ́gbẹ̀ẹ́ aláìsẹ̀ ẹ wo bí orílẹ̀-èdè Amẹ́ríkà ti ṣe ń dúnkòkò mọ́ Nàìjíríà wípé kí wọ́n gbà wọlé lórí Nàìjíríà náà ọlọ́run sì sàánú wa sí ẹni nàìjíríà orúkọ àwọn ìwé òun nígbà ẹ̀gbọ́n náà ẹ̀gbọ́n orí yóò dàrú tó báyìí náà kò sí ìburú tó báyìí náà ní nàìjíríà torí pé bẹ́ẹ̀ yàrá jẹ́ kírísítẹ́nì ó ń bẹ nínú báyìí àwọn ìjọ ọlú ó wà ń bẹ̀ tó kílẹ̀ bẹ́ẹ̀ yàrá jẹ́ mùsùlùmí ó ń bẹ́nu kùránì kí wàá ní ìtumọ̀ in God we trust amẹ́ríkà ń sọ ọlọ́run èwo ni wọ́n ń sọ tó bá yẹ pé amẹ́ríkà ló ń kàǹtì ẹ̀ láyé lẹ́nu pé káwọn èèyàn ó fún àwọn èèyàn lómìnira kọkùnrin àtọkùnrin máa fẹ́ra wọn kóbìnrin àtòbìnrin máa fẹ́ra wọn ní Japan wọ́n sẹlẹ̀bírẹ́tì obìnrin àtòbìnrin tá ọkọ fẹ́ra wọn stadium ni wọ́n ti lọ ṣe àwọn ẹ̀tún bẹ́ẹ̀ ẹ̀rù wípé bóyá wọ́n fẹ́ fún sàtúnkèsì àlìkẹ́ńdà ni wọ́n sẹlẹ̀bírẹ́tì ẹ̀ àwọn èèyàn wá láti orílẹ̀-èdè ọ̀tọ̀ọ̀tọ̀ àwọn tí wọ́n sì ń sọ pé ká ṣe ní Nàìjíríà wọ́n kúkú mọ bí wọ́n ṣe ń mú wa tọ́ba kọ́kọ́ ṣe wá tàbá làjú wọ́n ṣe sùúrù wọ́n wàá lọ lẹ̀dí àpòpọ̀ pẹ̀lú àwọn tí wọ́n ń design curriculum ẹ̀kọ́ wa tẹ́ bá ti fẹ́ àwọn tí wọ́n design curriculum tí wọ́n bá ti wá ń kọ àwọn ìwé ọmọ primary school àwọn ìwé sọ́fín kọ́ńdí àwọn nǹkan yóò wà á mọ wọnú ẹ̀ mo kàwé primary one kan jọ́ kan mọ́ ọwọ́ ni wọ́n. Olu is a boy. Today is a boy. Olu is my boyfriend. Today is my boyfriend. Olu is a boy. Funke is a girl. Funke is my girlfriend. Olu is my boyfriend. Àwọn àǹfààní wọn àti wọn fi ń kọ̀wé nù ọ ojú táwọn èèyàn fi wò ó ojú tí educationist ó fi wò yàtọ̀ torí pé ká tó di sáyìn curriculum wọ́n sọ fún ọ pé bá a ṣe fẹ́ kọ́mọ nàìjíríà ọmọ ronú ẹ̀ lọ́ba àti sáyìn wọ́n wàá fún ní flesh curriculum yẹn e ideology yẹn e mentality yẹn hinton objective yẹn gẹ́gẹ́ ní currency gbogbo èyí sábà fi fún lẹ́gbẹ̀ẹ́ yẹn wọ́n fi fúlẹ́ẹ̀sì sí yóò jáde sábà fẹ́ mọ àwọn àpéjúwe wá wọ́n lè sọ wípé obìnrin kan fẹ́ra wọn. mo ṣe kọ́kọ́ máa gbé wá nìyẹn etí ó máa gbọ́ onífẹ́ ní túmọ̀ wọ́n ṣe fíìmù kan wọ́n lẹ̀ pósítà rẹ̀ wọ́n pè ní lámìlẹ́yìn nítorí bẹ́ẹ̀ nínú fíìmù yẹn ọkùnrin àtòbìnrin àtòbìnrin dáfẹ́ra ọkùnrin àtọkùnrin dáfẹ́ra wọn ìyẹn wá kéré ọ̀pọ̀lọpọ̀ àwọn fíìmù foreign film foreign film ọ̀pọ̀lọpọ̀ àwọn ṣé Hollywood náà pè ní àbí ti Nàìjíríà ìwọ náà pè ní gbogbo àwọn ẹ̀dá ń wò yẹn títí kú homosexualism ó wà ń bẹ̀. ẹ máa sọ wípé wọ́n fẹ́ fi kọ́ àwọn ẹlẹ́kọ̀ọ́ púpọ̀ dà ṣùgbọ́n wọ́n ń ṣe nínú fíìmù yẹn ẹ̀ ń wò bẹ́ẹ̀ wò ní tẹlifíṣàn ọmọ yìí ń wò lórí YouTube díẹ̀ díẹ̀ díẹ̀ iye tó ju wúrí iye tó ti ń gbọ́ gbọ́ gbogbo ìpapòpadà ní ìjọba tí ò dámọ́ gbàtà ń bẹ ní kéèké àti ìdàgbà náà láyé ọlọ́jà dàgbà dáadáa. àwọn obìnrin náà tóbi nìkan bá wọ ṣòkòtò ládùúgbò àmọ̀lẹ́ ló ń sani kódà àtẹnjẹ ìṣe mùsùlùmí wọn ni àwọn sòkòtò máa lẹkùn ní tá a máa sọ bọ́n máa lẹ́rú gbá jama sọ́wọ́ túmọ̀ bẹ́ẹ̀ mọ̀ tó túmọ̀ bẹ́ẹ̀ mọ̀ níbi kò túmọ̀ kódà abilé kọ́ àgbàlagbà bí yàrá bẹ́ẹ̀ mọ̀ kó tiẹ̀ tún fẹ́ bí díẹ̀ bá lò ó òtún gbogbo yàrá wọn máa rí òtún náà ni wọn máa wọ ẹwù gbà yẹn ó ara ojú kọ ṣùgbọ́n nísìnyí ó ti nọ́mà ló fà á tó fi jẹ́ pé wọ́n tó fẹ́ islamize ẹ̀ ẹ̀ tó wá arábìnrin mùsùlùmí wọ́n wàá wọ bí ìjáàbù ká yóò dọ́rùn yóò wàá wọ tọ́pù kan tọ́pù yẹn náà kò ní débi ìdodo yóò wàá wọ lẹ́gì yóò wá wọ ọjọ́ ẹ ara kí àwọn muslim sita wa ah, eléyìí muslim sita wa torí pé design yẹn ṣe tán ló design rẹ tó bá ń lọ tọ́ọ̀gì ọmọkùnrin tóbi yẹn tí ó ti yóò pè náà ìmúra tó mú títọ́ gidi sọ pé ah, alájà báwo lọ wẹ̀ mà pé múra ẹ̀ ti ṣe tọ́lọ̀ mà pé kì í tọ́lọ̀ so látara àdé eléyìí ẹ má jà á sí ìfọkànbalẹ̀ pé ah, àwọn iléegun aṣòfin tó ga jù ní nàìjíríà wọn amẹ́ríkà máa bẹ́ẹ̀ máa ṣe nǹkan tẹ́ ẹ bá ti kọ́ ọkùnrin lágídí wọ́n tún gbé wá lọ́nà míì kẹ́ ẹ tó mọ̀ gbogbo yóò ti karabọ̀ àgbójúwe irú bẹ́ẹ̀ pọ̀ àkàkẹ́ ìsara ni àpéjúwe bẹ́ẹ̀ pọ̀ wọ́n gbé gbogbo ọ̀nà wọ́n bá fẹ́ wọ́n bá fẹ́ àpátáìsì nǹkan òun ni wọ́n fi ṣe ẹ̀wù nǹkan láwọn àgbàkan sẹ́yìn gbogbo ilé epo ọkùnrin ní jẹ́ àtẹ́ńdá ní màtẹ́kù tẹ́ bá ṣàkíyèsí ṣe bọ́kùnrin bá lọ gan olè má ríṣẹ́ wọn ò ní fún ẹjọ́ gbẹ́jọ́ àtẹ̀dá kí wọ́n bá ń ti epo filling station ní tí wọ́n bá gbí àwọn staff níbẹ̀ tó bá jẹ́ mẹ́wàá tó ń ta epo yẹn méjì ọkùnrin mẹ́jọ tó kù obìnrin mẹ́jọ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ implication kan ẹ wá ní wípé obìnrin entertainment ni wọ́n means of entertainment ìyìn tí wọ́n ń sọ ayé dà nìyẹn ẹ̀yin obìnrin èèbó gan tó bá múra yóò kọ́kọ́ wọ tó bá wọ ṣáàtì sísàlẹ̀ yóò tún wọ waist coat half coat yóò wọ yóò tún wọ wọ suit yóò tún wọ sọ èbó múra tán nìyẹn wọn wà ní kóbìnrin kó ṣeralẹ. gbogbo àwọn nǹkan wọn ẹni tí ìrírí rẹ bá jẹ́ ti Islam tó pé ní ó máa ma ṣùgbọ́n ẹni tí pẹ̀lú ìrírí rẹ bá tó kù ní í mà.

ìdí yẹn ló gbé western world lé wọ́n develop new technology lóòótọ́ ṣùgbọ́n nípa morality ìwọ̀mọlúwà inú ilé la sì sí máa kọ́ yẹn bàbá àtìyá ò sí bẹ́ẹ̀ lóbi jẹ́ kíkọ́ bàbá wa darúgbó ọmọ yẹn náà wà gbé wọn lọ sí ilé arúgbó ó gbé bàbá wọn síbẹ̀ ọdún oṣù mẹ́fà wọn lè má yọjú síbẹ̀ torí pé sẹ́yìn kọ́ wọn náà nígbà alẹ́ tí wọ́n fẹ́ sọ parí dànù yẹn ọkùnrin wá sẹ́kọ̀ọ́ ní ríṣẹ́ obìnrin ríṣẹ́ bẹ́ẹ̀ sì ni kò sí bóbìnrin sọ pé nǹkan tó wọ́n padà tó bẹ́ẹ̀ lọ́wọ́ ọkọ náà ni pé ẹ mú ọbẹ̀ wá bàbá sì wá sí obìnrin ní òríṣẹ́ ọkùnrin òní ríṣẹ́ tó bá ti wá di wípé ọkọ mú wá lè orí mú wá mú wá lọ́la orí mú wá obìnrin tó fi lẹ̀ ìjọkọ̀ ti tàn ibi tí ayé ń lọ nìyẹn ṣùgbọ́n kò lè yọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ẹni tó bá lákì ni ó máa gbogbo ẹ̀ ń gbogbo ẹ̀ ń tẹ́ ń tó ìlànà ṣètọ́n ntẹ́sù fẹ́ kó máa ṣẹlẹ̀ òun náà ni gbogbo nǹkan yẹn ṣùgbọ́n tó bá wá sọ bó ṣe ní àwọn èèyàn mọ̀ ọgbà òlájú ní òdodo àdàbí irọ́ irọ́ àdàbí òdodo gbogbo àwọn nǹkan wọ̀nyí tó ṣètọ́n ní ìdí nìyẹn tó ti jẹ́ wípé gbogbo àwọn tí wọ́n ń fún aburú káyé wọn ò ní mú yín lájú bí wọ́n ti mọ ohun tí wọ́n lò wọ́n ń pè kí nìkan ní fikiri ideological warfare kò ní ìdíkà gbé bàtí ìròrí ni tẹ́lẹ̀tẹ́lẹ̀ nígbà kan táwọn obìnrin tó bá fẹ́ lọ sí jam tí wọ́n bojú tẹ́lu nìkan tẹ́nìkan bá nìkan máa ṣe èyí lọ ọbẹ̀ nínú gbàgbé lóde tẹ́lẹ̀tẹ́lẹ̀ lẹ́sọ̀ pọ̀ ẹlẹ́yà ẹ̀kọ́ àtàkà náà máa kì í ògì náà máa ṣe wọ́n ti wá wọn fẹ́ sùn ọ̀dẹ́ kàwé kọ́mọ́kàwé á fa wọn lórí fundamental human rights gẹ́gẹ́ ó lẹ́tọ̀ọ́ òbá ẹwà obìnrin kan tó ṣẹ̀kẹ̀ tó identify fẹ́ni tó wà nínú eh, id card ló dà nǹkan gbòógì tó bá ti wá ìwọlé kọlọkọjá tó lẹ́kọ̀ọ́ kó sì wọlé lẹ́sì náwó àlùkò sẹ́yìn ó rọrùn bẹ́ẹ̀ ṣùgbọ́n níṣẹ́ wọ́n ti dúpẹ́ ah, ibi tá ń lọ yìí ó ní ẹlẹ́yàjẹ́ àpọ̀ yunifásitì báyìí. àwọn náà náà ti sọ wípé ìlú pèsè ni wọ́n ẹni tó bá ti jẹ́lẹ̀ tó wọ́n yíkà tẹ báwọn ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹ́ sì lónìí bóyá lè rẹ̀ àmọ́ níbo náà lọ pápámọ́ sí London security tẹ bá ti sọ wípé fundamental human rights wọ́n ní agric kì í ṣe pọ́rọ̀ ẹ̀sìn lélẹ̀ ṣùgbọ́n for the purpose of security torí pé àwọn Boko Haram ọwọ́ tẹ ní ọgbà jábọ́ ọgbà ẹlẹ́yà ẹ̀yọ́ wọ́n máa ń tí wọ́n fẹ́ lo Boko Haram fún nìyẹn bẹ́ẹ̀ abá dé náà àti ẹ̀tún dúpẹ́ ń bí ní náà bẹ́ẹ̀ abá bẹ́ẹ̀ kí ní jimá ọba ti dẹ́ nu gate yóò yọ ní kọ́ọ̀bù nílẹ̀ awúsá báyìí tọ́ba bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ kò sí mọ́sálásí ọ̀ ní north tó bá ti fẹ́ lọ kírun níjọ́ jimá tó bá ti dé géètì yọ yọ nìkan bojú ẹ̀ bó bá fẹ́ lọ kírun ní yídì kódà kí ìyàn jágbo lé àwọn ágè ni wọ́n sọ fún pé dàálà àjà kò yọ tó bá ti kí ló dé àbíkọ́ padà lé wọ́n ní kí ló dé wọ́n ah, lẹ́sìn mọ́sálásí jimá náà la wà tí bọ́ǹbù dé àwọn fẹ́ identify sẹ́wà ní kí wọ́n identify kò sí tó lè sọ mọ́ ẹjọ́ lọ́kùnkú wọ́n fi ń gbogbo ẹ̀ September eleven ó ní ìdábẹ́bẹ́ àti gbogbo àwọn nǹkan ẹni tọrọ ò bá yé oní ọmọ ẹbí nìkan tí èsì ISIS gbogbo operation wọn tí ó fi àtúntò Boko Haram tó yàtọ̀ síra wọn ẹtù gbogbo omi tó ti ń ṣẹlẹ̀ pátá ẹ̀wọ̀n Somalia ẹ̀wọ̀n tó ń ṣẹlẹ̀ the same thing ni orúkọ wíyàtọ̀ the same thing ní gbogbo ẹ̀ orúkọ ló yàtọ̀ orúkọ ló yàtọ̀ ibìkan níṣẹ́ tí wá ṣùgbọ́n ó ti kó yẹ wa ètò ìṣiṣẹ́ ṣé fi dáwọn agent ṣùgbọ́n bó ti wùlẹ̀ kó rí orí bẹ́ẹ̀ ti wo náà láti àpò àti fún un wàlá ọmọ ìrìnà orí wàlá ọ̀kadà mi ṣẹlẹ̀ kó wọn. àwọn tí wọn fẹ́ báyé jẹ́ jẹ́ àyè gbà ẹni bá gbọ́ sòdodo ilẹ̀ fún ma ló fi jẹ́ pé àfi kájẹ lọ àánú ọlọ́run ọlọ́run jẹ́ ká ní àṣeyọrí olùyà kòkòdà àyẹ̀fọ́ kàdí tó da níwájú ọlọ́run nípa àwọn tá a bá tò àwọn tí ò fẹ́ tọ́lọ́ ní ní gbogbo ayé ilé amọ́ ọmọ ọ̀bí abẹ́ńtọ́lọ́ ọba bẹ́ẹ̀ sà abẹ́lẹ́ ọba ní títóbi rẹ̀ ọlọ́mẹ́sẹ̀ dúró sí wa ọlọ́run kò fún wa lọ́wọ́ kẹ́lẹ́mẹ́ta ni sábẹ́ ìbáta ni alálẹ́sà nílẹ̀ta ni sẹ́yìn nìyí zan abíbáta ni ìlà rahman. سبحان الله وبحمده سبحان الله العظيم ولمثاله على اللسان tó dáa jù lẹ́yìn ó fi òkú èèyàn sí tẹ́ ṣùgbọ́n dábàá dábẹ́ sí ẹnu èèyàn kálẹ̀ nínú náà ti jẹ́ wà bàbá bíbí ọmọ twenty five ìwọ ni last born àwọn dáńsì ń bẹ wájú nǹkan méjì ntí wọ́n fi máa jù yàn lọ wọ́n fi jù ọ lọ wọ́n jù ọ lọ lọ́dún ní kẹ́mi ó tólẹ̀ láńtì wọ́n jù ọ lọ. ìgbà mi bẹ wọ́n lè jù ọlọ́jọ́ orí kó lè pé ń ti àrísì kò sùn wọ́n lọ. tábà ni wọ́n kò sùn bàbá rẹ̀ bá ara wọn. náà gbogbo tó ṣe náà ìwọ náà lọ́nà wẹ̀ tó ti ní kò sáyè kò sáyè. lórí dẹ́gbẹ́ ẹgbẹ́ bá yọ nínú ẹbí tó kò láti tó láti ó gbúdọ̀ yẹn láti lè fi rí òfin ẹ̀sìn ọlọ́run múlẹ̀ torí pé bí ìtọ́lẹ̀ bá bọ́ọ̀ bá lò láti tẹ̀tẹ̀lọ́ ọlọ́run fi ọlé torí pé ó rí àwọn ìyàwó ilé ẹ̀mú ẹbí tí ò fún wa tí ó kú ọlọ́gbẹ̀fọ́ ṣùgbọ́n ọlọ́run kálẹ̀ kódà ẹja sí bàbá sí tẹ̀ pípẹ́ lọ́njẹ́ bẹ́ẹ̀ nítorí kọ́ máa lọ yọ ìlú ọjà kọjá àtàrà kò sí tó fẹ́ ṣe wọ́n wá sí bàbá àti bẹ́ẹ̀ ọwọ́ wálé ọwọ́ àdìgbò tí wọ́n sì sí kò sí láì sí bẹ́ẹ̀ ìyá ìlú bẹ́ẹ̀ sàlámù alẹ́ ó ṣàdúrà fún ló ti kò sẹ́jẹ̀ ń bẹ̀ ìmọ̀ dòdò bí ẹ̀rọ bàbá mọ́sùn lọ́mù àwọn ọmọ rẹ̀ èpè ló ń ṣe lọ́mù kápẹ́ òun kó sọ̀rọ̀ ní ọ̀rọ̀ má fi sẹ́pẹ̀ fún pẹ́kọ́ má sọ̀rọ̀ ṣé ti yé ọlọ́ kó kọ́ sí àná wa ẹlẹ́kẹ̀ẹ́ ìyẹn ti sàdúrà sàdúrà. bẹ́ẹ̀ à ń sàdúrà àdúrà ọ̀tọ̀ sàárà tọ́dá pọ̀ ọ̀tọ̀ ṣé ti yé àdúrà dúró pọ̀ kì í ṣe dandan gbé ọba sàdúrà kan ẹdún ààyè wà ní gbọdọ̀ rẹ̀ àpàrà kò fi ṣe sàárà rẹ̀ kì í ṣe dandan. àmọ́ ìyẹn máa ń fi sọ́dà pọ̀ ṣe wà sílá lápèjúwe ń sìn ẹnìkan bẹ ó kàn ẹjẹ má pèjúwe kan wá lọ́dún kan à ń lọ ní Zaria ọ̀rẹ́ mi kan lọ àjùkínú mọ́ṣáláṣí kan gbàwá kìnnà bàbá kan wà á dún wọn ṣàdúrà ó kọmọ káàdùn àyẹ tí ń jáde síta oníkọlọ wọn bá kójú kó ń wọ́n rí náírà ìtìrí twenty naira lẹ́nu kó ń wọ́n rí kókó àti kọ́sẹ́ ẹ̀kọ́ àti àkàrà ó ti tún tó ń fẹ́ lọ́dọ̀ lẹ́nu wọ́n lọ́n dákun tó bá tó fún un ní tó ẹ̀dá tó wà lórí wọn gbọ́ ìtẹ́nu rẹ̀ sọ mo ní tàṣímù létí bí lẹ́yìn sọ́yìn oníṣòwò onímọ̀ owó twenty naira ó wá kéwà láàyè ó wá fún ẹwọn bẹ́ẹ̀ náírà bàbá àwọn fẹ́ ó bẹ̀ lè yàwó rẹ̀ sórí wo rẹ̀ báwọn tó o ti ṣe kò ní mina ń tọrọ ẹ lọ́dọ̀ bí mo ṣe tún ẹni yìí nínú wọlé ń tún ẹ̀mí náà sàárà ni ó lò ó láti fi ṣe wàsílà lọ́sọ̀dọ̀ ọ̀lọ́ lóbi dẹ́pẹ́ bí dẹ́pẹ́ bá fẹ́ràn ẹ sí ìtọrẹ àánú kéèyàn ó kéèyàn ó kó o sọ ṣe dáadáa ẹni tó orí kó káàtà sí nǹkan yẹn gan ẹlòmíì ń bẹ ọkọ lọ́wọ́ fítù orí ti ń sọ kan kí ló dé bí wọ́n fẹ́ ṣe oògùn kan wọ́n fẹ́ rà fún ìyàtọ̀ ìyá ń jẹ́ kìnìún kan wọ́n ti gbé síta wọ́n àtẹ́yìn ṣe lónìí five thousand naira ọ̀yẹ́ máa ń sọ bẹ́ẹ̀ bí nọ́ọ̀sì ẹgbọ́ pé ẹ̀wọ̀n ah, sanwó ìgbọ́lẹ̀ ti sáwọn àwọn olùkówó ara àwọn tí bàbá yẹn bẹ́ẹ̀ ń rí nira ẹgbàá five thousand naira ó yẹ àtẹnì tí àbá àwọn tọ́ba lè gbé ojú òkè tọ́ba wù ọ̀bá ẹ̀ yóò bù sẹ́wọ̀ ìwọ náà ọlọ́run bí mo ṣe dún ẹni ẹnu ọlọ́run tún èmi náà lórí nǹkan tí mo fẹ́ yìí ìbáṣepọ̀ sàárà ìtọrẹ àánú pẹ̀lú àdúrà sojú aláì ṣùgbọ́n bí àtẹ́sìn ẹ máa fọn iyọ̀ kiri àdúgbò sàárà rẹ̀ kó làbúrò bí òfò ẹbẹ̀ kan fẹ́ ni tí ó fi yọ̀ ṣe bẹ̀ ó sì wúlò nígbà máa fọ́ kiri àdúgbò so haka na sallah number 3 jọ́ọ̀bì a sọ pé ẹni tó bá ṣe jọ́ọ̀bì kìdí kìfẹ́ lọ. Àrẹ̀rẹ́ nìkan rẹ̀ pé ọbẹ̀ sọ jọ́ọ̀bì ẹ̀ seventy years old and fasting kìíní kankan. Kì í ṣe pé ni ẹ ti di kẹfẹ́ nínú Islam. Kì í ṣe pé ni ẹ wọ̀ náà ṣùgbọ́n téèyàn bá lè ronú jinlẹ̀ níjọ́ tá a fẹ́ kú lóye ká máa ronú ẹ̀ lẹ́ni tó bá lè ronú jinlẹ̀ ní Islam rárá níjọ́ tá a bá fẹ́ kú ẹlòmíràn sọ pé àwọn fi dán bàbá àwọn àwọn fi dùn ún lónìí là sẹ́rí bàbá tó ti dàgbà ẹ lọ jókòó sí pé bàbá ẹ flashback bó o lẹ sí lò ọ̀dọ̀ yín nítorí olè fúnra bàbá ń lọ́wọ́ lásìkò tó ti dàgbà báwọn ẹ wá máa súnmọ́ ẹ máa sọ̀rọ̀ lọ. kéde kí dáadáa rẹ̀ tó máa ṣe irú owó tẹ fẹ́ gbà ná tẹ fẹ́ fi ṣe bá dè yẹn ẹ wá lọ àdúgbò kan tí ìyàwó mi ń jẹ àwọn èèyàn ẹ lọ gbẹ bọ́ọ̀lù síbẹ̀ orúkọ bàbá yẹn. wọn ò ní ṣe o torí pé èèyàn ò ní máa riwo lọ́wọ́ ẹlẹgbẹ bọwọ síbẹ̀ lójú ayé yìí bàbá gbogbo ládàá àwọn èèyàn tó bá ń pọn níbi ìgbà mọ gbogbo tó ń bá ń ṣe ládàá rẹ ó máa bá wọn láti gbà yìí ẹ fẹ́ràn bàbá yìí màlá yìí ṣùgbọ́n lọ́dọ̀ ẹsẹ̀ bá dé tó pé wàṣíù lọ́wọ́ kan ó kọ́ àwọn ọmọ oníwòwò wá tí wọ́n jó àwọn èèyàn lera wọn gò lórí àwọn tí ẹni tẹ́bi ń ta gan láìsí tí wọ́n ṣe jọ ò lè wọlé ẹni tó fi ń pa kò láyè dúró àwọn tí ó jẹ oúnjẹ yẹn àwọn tó fi ò pa wọn kà fọwọ́ gún ìyókù wo lọ dànù wọn ní fa gbàdé náà ní agbára wá sí nǹkan ní tílẹ̀ fi máa ní ẹ wá owó jẹ sí pé wọn ná owó ó fọmọ rí lẹ̀ àwọn ọmọ gidi lóbi ẹ wò nǹkan orí bú nìyẹn ebi ń pa àwọn èèyàn kan ẹni kí bàbá ẹ lọ dá foundation lẹ̀ lórúkọ bàbá yín gbogbo ó dẹgbẹ́ wíìsì yẹn kò sínú foundation ẹni tó fẹ́ sanwó ilé ìwé tí ò rí san foundation yóò san ẹni tó wà ní ilé ìwòsàn táyà jẹ lórúkọ bàbá yín kò wò san tí ò bá tún sí láyé máa láyé kọ̀ntínú ìyẹn ló ló wúlò sójà náà jẹ́ ń dọ́kàn ebi ò nípa ọlọ́lá Islam ó fẹ́ ká ronú jinlẹ̀ tí nǹkan tó wúlò ń bẹ̀ pé èèyàn ṣe bá ti dẹ̀ kí lọ́ọ́ mà eré kí lọ́ọ́ mà tó kù lé lórí yẹn lọ ká máa ronú ẹ̀ ìyẹn ní bá bí wà sí o kì í ṣe tó bá wá dágbò yín bàbá kan wá ṣe bá ti rẹ̀ ní ìsìn ọwọ́ àlọ́ bá fún bàbá ẹ wọ náà àti gbọ́ níwájú tí wọ́n náà bá bí ọ wọ náà bí sọ bẹ́ẹ̀ o ṣùgbọ́n téèyàn bá lè ronú tilẹ̀ dáadáa ibi èèyàn lè fi owó yẹn ṣe ó bẹ́tà jù kéèyàn sì yẹn lọ kéèyàn sì rí dáadáa tó pọ̀ ọ̀dọ̀ wọ̀lá ọ̀dọ̀ nàbà fọ́. obìnrin tó ń ṣe háì lọ́wọ́ tó bá fẹ́ tìláwà Qur'an ọ̀rọ̀ àwọn àfa àtúnṣọ́nà méjì lulẹ̀ méjèèjì ló sì ní wéètì nínú ọ̀rọ̀ obìnrin náà àwọn àtọ́ àti wọ́n ní lóbìnrin bá ń ṣe háìjì lọ́wọ́ ó lè gbé Qur'an lọ́wọ́ kó máa kà ọ̀sẹ̀ láì fún bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn tó pọ̀ nínú ọ̀rọ̀ àwọn àfa wọn tóbìnrin bá ń ṣe háìjì lọ́wọ́ lọ́wọ́ kó má gbé Qur'an lọ́wọ́ ọ̀rọ̀ wa pọ̀ lórí ẹ̀ lọ́dọ̀ àwọn àfà àwọn àfà tí wọ́n ní kó má gbé kùránì lọ́wọ́ ágúmẹ́ǹtì tó wá lórí ìyẹn ni pé ṣé kùránì ti wà ní pípé báyìí báyà náà ìráwọ̀ obìnrin ni wọ́n ti kó sùn láyà náà kùránì ò dẹ̀ tí ì ní báyìí nígbà náà ṣé ń gbọ́dọ̀ tí wọ́n rí ìdájọ́ yìí dẹ̀bi níta máa gbé lọ́wọ́ ẹ tọ́ka sí ìyàwó ànágbèsà tó fẹ́ gbé lọ́wọ́ tára bíi níta máa gbé lọ́wọ́ òtún èyàn ò ní lè rí kankan mú wa. ṣùgbọ́n nígbà bí ibi táwọn afa àti fà á yọ òun náà ni kódà tọ́lọ́ ń sọ wípé yasalunaka anil mahir ọlọ́ni wo máa bí léèrè nípa nǹkan oṣù olùkúwa àdà ọlọ́ni ẹ sọ fún wa wípé ẹ gbé òun lè jẹ nǹkan oṣù rẹ fàtẹ́sílẹ̀ nìsáà fún ìmàlẹ́ ẹ jìnà sáwọn obìnrin yín ẹ má bá wọn láṣepọ̀ nítorí pé kẹrù jáde léwu dábàá ń ṣe nǹkan oṣù ẹ má bá wọn láṣepọ̀ so àwọn fún àwọn fàyẹ pé tọ́lọ̀ ń bá lè pe nǹkan lẹ́gbẹ̀ẹ́ téèyàn wà nínú òwe nítorí pé tó bá ṣẹlẹ̀ yìí ò ní kírun kéèyàn tó wá gbé Qur'an pípé okùnrin ẹ̀ka tó sòdí yẹn tó jẹ́ pé ká fi sí abẹ́ àdáàbò gbígbé Qur'an tábà lọ tábà lọ síbi àwọn àkàmù tẹkìlìfíà ló dà wà láàbà ṣùgbọ́n ẹjẹ́ káàkiri síbi àdá ìwé obìnrin mùsùlùmí tó ń ṣe nǹkan oṣù lọ́wọ́ ayé ti di ọ̀run ìmórí fóònù rẹ ti wà mẹ́ so o lè gbé sórí fóònù rẹ gbé síwájú kọ́ máa wò kọ́ máa ó ti di rẹ̀ ṣùgbọ́n ti pọ́n kọ́ ánìlẹ̀ sotiye tó bá parí áìdì yẹn kò máa ṣe tó bá dẹ̀fẹ́ o lè gbé lórí fóònù rẹ kó máa wù ú ó máa ká àdàwọ̀lá rẹ nọ́mbà five six six nine nígbóná gúnlẹ̀ gúnlẹ̀ bẹ́ẹ̀ tó yìí òkè rẹ̀ sí. Ṣé àbáwọ̀ kan sọ pé wọ́n rí lókè rẹ̀ sí ni wọ́n ti rí lórí tó wá? wọn lọ wà ń dẹrù gbẹdẹrẹ ọdà ọyọ kẹ wá sí tọlọ ń dẹrù náà kò yẹ mọ àbúkú gbogbo àwọn èèyàn èyí darí yàrá àmúlórí yẹn yóò sì yé nàmbà ọ̀rọ̀ dàbí ẹni tó ń béèrè wípé ẹ dákun kí ni orúkọ ìyàwó ṣètọ́n ìyàwó àkọ́kọ́ fẹ́ àbúrò nìgbè òun gan wà àtẹ́ǹdì nìkan yẹn bóòlù ó ṣe lọ́wọ́ kọ́ nìkan àti mi àtẹ́ǹdì tó à ń bèrè lójú lórúkọ ìyàwó ìyàwó lọ́wọ́ bèrè lẹ́yìn so nàbà sí. báàn láàdá láàdá jẹjẹ sí déédéé ẹni tó mọ̀ túmọ̀ àtẹ̀ntí ò mọ̀ túmọ̀ rẹ̀ tá a bá ti jẹjọ́ ń kí o the same láàdá lórí ara fi kọ̀ọ̀kan ládàá mẹ́wàá mẹ́wàá mẹ́wàá ẹni tó bá tún wá mọ̀ túmọ̀ rẹ̀ tó tún ronú sí owó gbà ládàá ronú sí túmọ̀ ẹ̀ lórí gbàlómi mọ̀ túmọ̀ ẹ̀ náà tó ronú sí bó ṣe ń kà tó mọ̀ túmọ̀ tó ronú sí ìtumọ̀ rẹ̀ yóò gbà ládàá tó ronú sí ṣùgbọ́n ládàá kíkà àtẹ̀jọ́mọ̀ túmọ̀ rẹ̀ àtẹ̀jọ́mọ̀ tó àjọpọ̀ ládàá rẹ̀ so number seven number eight six seven one seven àti Islam kọ sí pé ká ṣe káàdì ọ̀nù màálù kí màálù kí wo rẹ̀ má yọ síta àbí bóyá abẹ́rẹ́ kan láàfún bóyá nǹkan ní òfin ṣe kí wo rẹ̀ òfin mú jáde àbí kí ni bẹ́ẹ̀ kí ni àti Islam kọ sí mi ò lè sọ nǹkan kan lórí ẹ̀ ṣùgbọ́n mo lè sọ nǹkan lórí kéèyàn ó tẹ̀ lọ́dà kéèyàn bá tẹ̀ lọ́dà kò sí nǹkan tó burú mẹ́ ṣùgbọ́n kí èèyàn ṣe kí ìwò rẹ̀ má jáde mi ò lè sọ̀rọ̀ kan lọ́wọ́ lọ́wọ́ sí lórí ẹ̀ tó bá dọ̀là ìṣàlá nọ́mbà ten nọ́mbà eight. mọ́sálásí tó èèyàn wọ̀ bí wọ́n ṣe ń kọjú rè èèyàn wá rí wípé ọbẹ̀ǹtì àkọ́kọ́ bóò ló ṣe mọ̀ pọ̀ bẹ́ǹtì ẹ̀sẹ̀ sùúrù mọ̀ ń bọ̀ ẹlòmíì gbogbo ń bá ń lọ mọ́sálásí yóò mú kí ó láfa ẹ̀ yọọ máa jẹ mọ́lẹ́lásí wò káàkiri pé sọ́fẹ̀sì kíkìlá tó o bá ti wọ mọ́lẹ́lásí kan ibi tí wọ́n kọjú sí i kọjú bẹ́ẹ̀. àyà àti tó bá tó wà ó bí ọ pé kíbùlà nìyí ibí ni wọ́n kọjú sí òwúrọ̀ wa òwúrọ̀ mọ́sálásí yìí ò kọjú sí kíbla bẹ́ẹ̀ tí èjì òdòdó mẹ́rin rárá bíńdì bẹ́ẹ̀ kí ni wàhálà tiẹ̀ lórí sotí kéèyàn kọjú sí. ṣùgbọ́n tó kọ́ àwọn ará mọ́sálásí yẹn àwọn náà ti kọ̀ǹfàmù wípé ó pẹ́ǹtì tó ti yé tí wọn náà bá ti fẹ́ kírun ọ́bẹ̀ǹdì bẹ́ẹ̀ ní mọ́lásì ẹ̀rì mọ́lásì mi mo fi àárò sí ọ́bẹ̀ǹdì báyìí o ó dáa ká ṣe pàhárì kíbla dáadáa ṣùgbọ́n ọkàn kọjá ládùúgbò ọwọ́ kó àrẹ sí wàhálà ẹja kí wàá dáa ah, ah, ṣé mọ́sí mi kọjú sí kíbla báyìí gbà ah, kí ló dé ẹjọ́ mọ̀ bọ́ ẹ̀jẹ̀ ń sẹ́rẹ̀ wá lọ wá mú sẹ́ẹ̀tẹ̀ ó ti mú application yẹn bẹ̀ gbogbo èyí wọ́n tẹ̀ láàmú àwọn tó ń kí òun bẹ̀ ẹgbẹ́ kọjú kí òun bẹ̀ àyàfi tó bá rí pé ó yàtọ̀ gidigidi kìbìlà wà ó wà sàlàyé fún wọn lọ́nà tí ó gbà wọn. olùgbé kéèyàn máa kéèyàn bí àwọn kọjú kìbìlà kéèyàn sì mà èèyàn náà wọn ló ti yé ó gbìyànjú kọjú síbẹ̀ náà gbogbo wọn gbìyànjú àti bend tí màá bá bend àwọn ló bend wàhálà wàhálà wàhálà nọ́mbà ten nọ́mbà ten obìnrin tó tó ṣe ìgbéléjókòó ìkẹ́dùn ọkọ gbólóhùn pòun nínú Yorùbá olùsùnmọ̀ tó pọ̀ ìgbéléjókòó ìkẹ́dùn ọkọ nígbà tó kọjáde láyé nínú Islam Islam kọ́ máa wọṣọ dúdú Islam ò ní kó má dìrán Islam ò ní kó má fọ̀nù islam ò ní ọmọ fífi bí jẹun nígbà tí èdè pò ń lọ pọ̀pọ̀ islam ò ní kọ́ máa jalangba gbogbo oríṣiríṣi yẹn islam ò fara mọ́ bẹ́ẹ̀ bá rí ìyàtọ̀ bá di obìnrin míì lórí kọ́kọ́ rẹ̀ kú torí pé àṣà ìdílé ọkọ tó fẹ́nu kọ́lọ́ ọ̀la tó lọ kí kọ́ṣà lọ. ìmí ìjẹ́ ń bẹ ká tó sin ọkọ yẹn olùdíọ́ mẹ́ta ni ó fi sùn sí ọkọ pẹ̀lú òun pẹ̀lú wẹ̀. gbogbo àwọn nǹkan wọ̀nyí opó opó opó opó náà ni wọ́n ń pè é tí Islam bá sọ pé opó ẹja fún nítumọ̀ ìgbéléjókòó kẹdùn ọkọ wọ́n máa sọ fún wọn náà ni ó máa wọ̀ ẹnu pé tí Islam kò kàfẹ́ ni wípé kó mọ́ dírẹ́sì débi pé àwọn yàrá máa gbé gba alájà ẹ̀ ń lò ó dé ní ìkọ́mọ̀ṣẹ́ àti ẹ̀ lóde lóde lóde kí dàní dídí Islam ti sọ bẹ́ẹ̀ ni pé ojú ọkùnrin ní ìmọ̀ wàá tún lọ ọ̀tọ̀ máa nígbà tí ń sokó lọ́wọ́ torípòbìnrin tó bá ń sokó lọ́wọ́ èèyàn ò lè fẹ́ ọkùnrin mi ò lè súnmọ́ nígbà tó ń sokó lọ́wọ́ tóbìnrin bá ń sokó lọ́wọ́ tó bá wù ọ́ tó fẹ́ fẹ́ o kàn lè máa pẹ́ ọ̀rọ̀ sọ sògùdọ̀ lámọ́lẹ̀ bóyá ìgbà tó wà ní oko ó lọ fún ní nǹkan wá ẹ̀pẹ̀lẹ́ ọlọ́run mú un jẹ́ ọláyàtà láàfíà ọlọ́run bá rìn lọ́wọ́ ọlọ́run ó pèsè ọkọ dáadáa fún ìtẹ bá jáde so <laughs> na ó gbúdọ̀ lámálẹ̀ fẹ́rẹ́ kódà inú ilé ìyá ń bẹ lọ́ọ̀ ni pé kọ́lọ̀ kó kún yàn lọ́wọ́ ó jókòó yóò mú sọ́dọ̀ kí yóò ṣètọ́ lọ́ọ̀ ọlọ́wọ́ bá rẹ̀ lọ́wọ́ bó o ṣe ń kọ́ lóhùn ẹ̀ náà òun náà òun ọ̀n so èyí tó lè ṣe mi ṣùgbọ́n ìyá alágbádá ìtumọ̀ wa rí yìí ó ní pé mo fẹ́ fẹ̀yìn bọ́kọ yín ṣe kú ọ̀rọ̀ ọba fún mi tó fi ilẹ̀ ọkọ̀ ọjà gbogbo àwọn tẹ̀lé yẹn kò sẹ́ni ó lè tẹ́rí gbé èmi náà ni tọ́ba lè là á máa nígbà tó ń bẹ nílé òun ẹ̀ṣẹ̀ ni ṣùgbọ́n lè pẹ̀lú ṣùgbọ́n tó bá parí ìdá rẹ̀ ó lè fẹ́ ni tó bá wù kọjá dandan kọ́ bá nílẹ̀ ọkọ yẹn o gbẹ́gínní o gbúdọ̀ kó nù ẹ̀dẹ́ wa yóò kíníkan nínú nínú ó ti ti free ẹni tó bá wù ú ó lè fẹ́ ní family ọkọ ó sì lè fẹ́ ẹni tó bá wù ú níta nítorí ká tẹnu pé léyìn pé àwọn èèyàn máa ń ṣìkì ní ìyẹn lò tóbìnrin yorùbá ti wá fẹnu fámìlì ọkọ yẹn ó wàá di láìpẹ́ gbogbo ẹ̀tọ́ tó yẹ kó níwọ̀n ní akíníjẹbẹ yóò wá kó gbogbo nǹkan yìí lọ sí ọ̀dọ̀ ọkùnrin míì àwọn ibi tó bá wò ó kọlọ so gbogbo àwọn nǹkan yẹn káwọn yóò bẹ̀rù Ọlọ́run ṣùgbọ́n náà àdáwò ta ní láwùjọ ní ìsìn obìnrin mi ó ń parí okó báyìí oyún ní òkú jáde nílé okó nílé okó náà bọ́ọ̀ ló ti jẹ́ ìyẹn ìsìnà nìyẹn ìsìnà ni ẹ̀ṣẹ̀ tó tóbi ni so tóbi bá wá parí okó nínú ìṣẹ̀rẹ́ Islam tó bá ti parí náà kò sí sẹ́rímónì kankan sẹ́rí yóò bá àwà sẹ́rímónìọ̀s gbogbo nǹkan tí ò tó sẹ́rímónì láàtọ̀ di sẹ́rímónì kò sí nǹkan kan tó jẹ́ kókó Islam tó bá ti jáde ọgọ́ta náà ní kọ́lọ́ fóònù kọ́ máa lọ mú bẹ́ẹ̀ kọ́ máa ṣe gbọ́n tó ń ṣe káàkiri ó ti parí tó ti wá kódà nínú ṣẹ̀rí ẹ̀sìn àwọn àwọn àpá ọ̀pọ̀lọpọ̀ kálóbìnrin ẹ̀sìn ìjọba ló ń ṣe kọ́ máa lọ bí jẹ́ tó bá ti kó ìbíjẹ kó kàmá gbà bẹ̀ tún lọ òde tó bá ti kó ìbíjẹ kó padà wá sínú ilé tó gbé tí ọba lọ ibi ìpá tó bá ti ẹni tí wọ́n tó ní kíníkí ń ta àfẹ́ ra

gbogbo àwọn nǹkan yìí ṣùgbọ́n awọn àwọn àṣà bá àwọn bàbá wa àwọn bàbá wa fẹ́ máa ń nǹkan tí wọ́n kò lè níyì gbogbo lágbájá yóò jáde ń jọba gbogbo àwọn tọrọ bá sọ àwọn kan njọ no discourse ọ̀rọ̀ pínpín no wípé kúsàngbà wọn náà mú àti ẹwà ọwà níyà tọ́ńkìlì ẹ̀bọ́ta ìlàwó ni ẹgbẹ́ mú ẹ gbogbo ẹ̀yẹ ẹwú ọjà bàtà. èwo lọ́mọ tó fẹ́ mú bẹ̀ ọba lọ fún àlọ́ ẹni tó yẹ kí ló lọ́mọ tó fẹ́ mú àwọn nǹkan ni ẹni máa ń fẹ́ ṣe tọ́ba ẹgbẹ́ tọ́ba jáde ètò òwò yẹ wá o wá o àdúrà yẹn gan akọ ni lójú wọn fọpọ tí nìkì yẹn ṣe mítìn láti decide lérí ọ̀rọ̀ ẹni tó jáde láyé ogún rẹ o gbogbo ẹni tó yẹ kó wá wọn ti wọn fi àkótó jáde yẹn wọn fi ṣe gbèdéke ẹni tó bá ti wá ikú ọ̀rọ̀ yóò wáyé mẹ tó yẹ kó torí mítìn yẹn ni kò sí nǹkan tó burú mẹ tó ti yé ṣùgbọ́n sẹ́ni mo ṣẹ̀rí àìsàn tó bẹ̀rẹ̀ bá ti jáde okó tó wà límọ̀ kan tó ń bẹ lẹ́yìn ẹ̀ lẹ́yìn kò bọ́dọ̀ pé ìfẹ́ ń sọ pé kí fámìlì ò lè mí pé kán tájẹ̀tì ẹ̀ pé táìmù báyìí kó jáde òkú ẹja mi kán decide lórí àwọn ìyẹn kò sílẹ̀ fún bẹ́ẹ̀ ọ̀la then ìbéèrè lórí pé ẹni tó ní ọ̀sà sani kò mọ bọ́ọ̀yàn tí ò tún lè bọ́ọ̀yàn bẹ́ẹ̀ ṣùgbọ́n wọ́n ń bò ní àbúgbò rẹ̀ nàá nàá sẹ́ni yẹn ń bọ̀ ní àbúgbò rẹ̀ ń bọ̀ rẹ̀ ṣèbó ń jẹun ń bọ̀ lójú lówó ní ìjẹun rẹ̀ kátó lè gbà pẹ́lú ìwé bọ́ọ̀yàn òní bí arú tó yẹ pé àwọn ọmọ rẹ̀ náà ni wọ́n ń fún ní jíjẹ nínú táwọn fún yẹn náà nínú ẹ̀ kó máa fi ṣe bíbíà irú ẹni yẹn náà tó ti mọ̀ pé òun ò lè gbà wẹ̀ kó wá wáṣẹ́ kúṣẹ́ so that àìmọ́ lè gbà wẹ̀rẹ̀ mú kó gbìyànjú àti lùkúrò àti bọ́ọ̀yàn tí ò bá lè rí ìyàn bọ́ níbẹ̀rẹ̀ àwẹ̀ láàrin àwẹ̀ ó sàmì tí ọ̀hún pé àwẹ̀ tó parí òun sì tún lò wọ́n bá wọn. yóò lówó náà tó lọ́wọ́ ra tọ́dún owó kankan ní ìgbéra tọ́dún owó kankan ní ìgbéra ìṣàkì ìṣẹ̀tẹ̀ ṣùgbọ́n bọ́ọ̀yàn tó wà fẹ́ bọ́ọ̀yàn tó bá ní lẹ́sìn fẹ́ ṣùgbọ́n n tó súnmọ́ náà ní kó wà tí ò bá sí ìgbà kan yóò tún wà ń gbà wà yóò ti yàrá ṣùgbọ́n tó bá wà lè dójú ẹ̀ tí òṣù náà yóò kálí kóló ànásà ilẹ̀ ọ̀sà náà. ẹni tí gbogbo agbẹ́jú bá náà náfìlà òun tòní sálámà mẹ́fà dákà méjìlá kúló àlá mẹ́ta mẹ́ta tó o bá mọ kúló àlá àkókò náà ti tó o bá mọ iná àti náà kókó láti kúló àmà. ẹnìkan wá rẹ láti ìsàkó yẹ kó ọmọ kúló àlá ò náà bó ti jẹ pé ọba mọ kúló ẹwà ń lo àwọn ọba fi ọba wọn yá dáa sí yá dáa sí lọ́nà ọgọ́rùn-ún àwọn àfọ àpò èyí sì lẹ́lòmíì òun ní tòun lọ lórúkọ tó bá ti lè parí kò ní ní ìmánu àbá àpò olóòní lọ́wọ́ ìlọ́wọ́lá mùsùlùmí oní ọ̀kà ọlọ́run kó bá san àwọn bàbá rẹ̀ san dáadáa kí ni wọ́n fi ṣe wọ́n fi ẹ̀ńkọ́rẹ́jì àwọn ènìyàn láti máa yan náfìlà ẹ̀ ẹ̀ lẹ́nu bíbí ẹ̀ sì sọ náfìlà òun tẹ̀lé o ìgbọ̀dọ̀ gbọ̀dọ̀ nta àbí àwọn bàbá wa ń ṣe wọn ọlọ́run kọ́ bá san wọlé san dáadáa ní ká bá kú sí ilé ọlọ́run kọ́ bá orí jù wọn ṣùgbọ́n kò lẹ́rìí o kò lẹ́rìí o ìwọ tó bá ti yẹ fèrè rẹ tó bá ti padà mọ pàtàkì náà fìlà kò ìdí o béèrè náfìlì òru mọ̀ nígbà tí kọ́ ọmọdé ń gun kẹ̀kẹ́ tó ti mọ kẹ̀kẹ́ gùn tó tó wá ní ẹ̀tọ́ wá kọ́ mi wọ́n tó yún tírénì ní ìwé káwọn yóò ní ẹ̀kọ́ ìjà àtàwọn ẹ̀nẹ́fìlà nígbà yá tó wà láti nẹ́fìlà báyìí kò ní ìdí ìyẹn mọ́ tó ti yí tó báyìí nẹ́fìlà tó bá yá tó wọn bá ti fi rà wá lọ́rùn tó ti yára wọ́n lẹ́ni tí ọmọ tí wọ́n bí tí ò ní yìgì lérí tí bàbá àti tí wọ́n ò Kini e, ni ìdájọ́ ẹ̀ zinani ní sẹ̀rẹ̀ àgbà ọmọ zinani ọmọ yẹn ò lẹ́sẹ̀ ń tẹ o kò lẹ́sẹ̀ o ọmọ yẹn ò lẹ́sẹ̀ o ṣùgbọ́n bàbá àti ìyá àwọn ni wọ́n lẹ́sẹ̀ pé wọ́n ṣe zina nínú sẹ̀rẹ̀ islam ọmọ yẹn ogún ìyá rẹ̀ nìkan ló lè jẹ kò lè jogún bàbá yẹn nínú sẹ̀rẹ̀ islam à ń sọ ilé ìkíni gbogbo ẹ̀yin ọ̀dọ́ bẹ́ẹ̀ ń ṣe fele fele káàkiri bẹ́ẹ̀ ní tẹ́ka kí obìnrin mọ́lẹ̀ fún lóyún implication rẹ̀ nínú ṣẹ̀ríà ó ju ojú dẹ̀ fún wọ̀lọ́ bí bàbá yẹn bá kú ọmọ yẹn ò lè jogún ẹ̀ o tó bá jogún ẹ̀ ọ̀hún ló jẹ níwájú ọlọ́run ogún ìyá rẹ̀ nìkan lè jẹ torí pé ìyá òun ló bí òun ló gbé sínú lóbi ṣùgbọ́n bàbá òun àti mọ́sẹ̀ ló ṣe o jòdìye àwọn àfáàní àyàfi tó bá ṣe báwọn ẹni yẹn wọn ò mọ ìdájọ́ ọlọ́run nípa nǹkan yẹn tó yẹ pé àṣìṣe náà fi ṣe lẹ́yìn ọ̀rẹ́ náà wọ́n mọ̀ pé àṣìṣe ah, ah, ńlá lẹ̀ṣẹ̀ yìí ọlọ́run bó forí jù ọmọ yà á ní pẹ̀lú ibùdó sínú àfáwà sẹ́kùn bá sínú ọkọ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹni tó ti gbọ́ tó ti mọ̀ tó ti wá ní tí wọ́n bá ṣe báyẹn wọn ní tètè rìlíìsì ọmọ yẹn lé wọn. bẹ́ẹ̀ ni òbí ọmọbìnrin náà ẹ jẹ́ ká ṣe nta fẹ́ gbà lọ́wọ́ wa ní kúkú yẹ ọkùnrin òun náà fẹ́ fọmọ lóyún ó yọjú sílé bàbá wọn ni ṣé ẹ fún wa báyìí ẹni owó olùyàgbá gbọ́ five thousand owó ìyá gbọ́ ten thousand owó àwọn ọlọ́mọ oṣù ilé wọ́n gbọ́ fifteen thousand àwọn àmọ́ adálẹ́mọṣú ilé gbogbo wọn wọ́n ṣàtò gbogbo ẹ̀ pẹ̀pọ̀ àwọn ọmọkùnrin ilé kí làwọn ń ṣe ṣe ṣọ́ọ̀bù gbogbo wọ́n wá ṣe gbogbo ẹ̀ owó ìlọ sí seven hundred thousand ẹ̀yẹ̀ ní à ọmọdé tó wá ń sun ní òun gan lówó òjò sùn ọ̀tídà sí wàhálà nígbà bá bò lóyún ẹ̀ tàbí ẹ̀ tọ́jọ́ kù ìyẹn lọ́wọ́ pẹ̀lú nígbà nígbà bá yá wọn yẹn tàbí lóyún ọ̀gá láàrin ìmọ̀ a ní oyún bí wà á rẹ̀ jìnnà ẹ̀yà pàmùyàwó ẹ̀ wọ́n ẹ̀ tó bá ti bímọ jẹ́gẹ̀ wá ṣe ọ̀yàn á máa ṣe lépa. àwọn èèyàn fi nǹkan yẹn dá wàhálà ẹ ṣe níwọ̀n nígbà tí èsì ìdílé méjì ló fẹ́ dìkan kọ̀yẹ́kẹ́ wá dọ̀tà ẹsẹ ní fúyẹ́ alùbáríkà tó ń bẹ níbi ìgbéyàwó ó ju jẹbẹ gbàgbẹ yẹn so àtọ bí wọn yọrọ gbà nǹkan o ṣùgbọ́n ká ṣe ní kí ni o ká ṣe ní fúfúyẹ́ kí ìgbéyàwó kó bá lè wà sọkọlọ nǹkan ṣe ní wọn. wọ́n ní ṣe ẹni tó ń gba àwẹ̀. wọ́n lẹ́ni tó ń gba àwẹ̀ tó bá jà ṣé àwẹ̀ rẹ̀ bàjẹ́ àbí kò bàjẹ́ tó bá yàn jà nínú àwẹ̀ àwẹ̀ rẹ̀ bàjẹ́ ṣùgbọ́n ládá tó pọ̀ tó kú òun àwẹ̀ náà ládá tó pọ̀ ló sọ̀rọ̀ ọ̀nà lọ́wọ́ anábì ní sábà fẹ́ bọ́ ọjà kí ni kára mi anábì ní kò sọ wọn kò lè ní sọ anábì èmi ń gbà aláwẹ̀ bá yàn jà tó ti yé so inshallah ta'ala àádá tó ń bì abẹ́lẹ́ wọn bá sọ wọn àwọn tààrà kí ọlọ́wọ́n wá kí kí ó dúró ti wà kó fún aláwọ̀ assalamu alaikum warahmatullahi wabarakatuh